kọ́láhùn kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàhábí ànábì àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ abẹ́lọ́run àánú ọlọ́run àti ìyọ́nú ọlọ́run kó kárí àwa náà àti àrọmọdọ́mọ wa títí ọlọ́run fi jogún ilẹ̀ àti gbogbo nǹkan tó wà ní orí ilẹ̀. الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور àdáwọ̀pẹ́ fún ọlọ́run ọlọ́run ọba tí ó tún jí wa tó tawájí lẹ́yìn tí ó ti pọ̀ wá dájúdájú ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni ibùsẹ́ rí sí eléyìí ọ̀kan lára àwọn àzìkáàrù àwọn nǹkan tá a máa ń wí tábà ti dìde lórí ibùsùn wa kiri tọ́lọ̀ bá ti tawájú yálà agbọ́run ni àdìkọ́dẹ̀ èèyàn ti ẹ̀jí lóru fẹ́ tọ̀ èèyàn bá ti yí nínú àwọn nǹkan tó ń ṣe ọlọ́run bá ní ká máa wí ni wípé sallallahu alaihi wa sallam alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi an abẹ́lọ́run kọ́lọ́run kó ṣe nírọ̀rùn fún wa. الإمام ابن أبي زيد القيرواني رحمه الله تعالى تنكسر عليه أما تسواجه ibi tí a ti dúró ní ìjẹjọ òun náà ni qawlu rahimahullah wa yakhruju minha bi shafa'ati an-nabiyyi sallallahu alayhi wa sallama من شفع له من أهل الكبائر من أمته àrípa sọ níbi ẹjọ́ wípé àwọn àfà wọ́n pín ẹ̀ṣẹ̀ àti ṣe sí ọ̀nà méjì àwọn kan bẹ tó yẹ pé ní ẹ̀ṣẹ̀ ńláńlá ni a kà wọ́n níbi ẹjọ́ ó pọ̀ bọ̀tí àwọn kan bẹ tó ń ṣe ọlọ́run ọba ìkọlọ́run ọba rẹ̀ kó máa bá tó kó sínú àdìgbẹ̀yọ̀ kan péré nínú ẹ̀ ní al-ishraku ìmọ̀ afa nǹkan pọ̀mọ́ lọ́hùn àkókò wàlídéyìí ìmọ̀ tẹ òbí méjèèjì àtàwálé yọmọ zahab ìmọ̀ bọ́sẹ̀ sẹ́yìn lásìkò tí nǹkan le níjọ́ àtàwálé yọmọ zahab ní pé kéèyàn bọ́sẹ̀ sẹ́yìn lójú ogun àtàwọn nǹkan míì náà tí aṣíwájú yálà ìmáàmù ni àbí alátẹ̀lú tí ó ní ẹṣin nǹkan báyìí táwọn èèyàn tí wọ́n tó jẹ́ agbamífẹ́ tí wọ́n ní ṣe é mọ́ bákan náà akil mali yetim ìmá jẹ owó ọmọ òrukàn àbí ìmá jẹ àmánà alámánà ní àwọn ìyá ńláńlá ẹ̀fẹ̀ ni bákan náà azina zina ìmá ṣe zina ìyá ńláńlá ẹ̀fẹ̀ ni àti kí ní àti kejì tí zina pín sí ìyá ńláńlá ẹ̀fẹ̀ ni méjèèjì ìtumọ̀ ni wípé asẹ́yìbù zani adélébọ̀ tó ń ṣe zìnà ìyá ẹ̀ṣẹ̀ ni albikiru zani bákan náà ni ọlọ́mọge lọ́kùnrin ni àbí lóbìnrin ni ìyá ẹ̀ṣẹ̀ ni méjèèjì zìnà ni adélébọ̀ gbọ́dọ̀ ju ṣe zìnà ọlọ́mọge náà ò sì gbọ́dọ̀ ṣe zìnà ìyàtọ̀ tó wà nínú méjèèjì ó ní wípé zìnà adélébọ̀ nínú ṣẹ̀ríà ẹni tó bá ṣe é kọ́lọ́nkó sọ wa níbẹ̀ táwọn òfin sì tẹ́ ṣẹ̀rẹ́ àní kíkún wá nílẹ̀ ní òkú padì zina ọlọ́mọdé lọ́kùnrin àbí lóbìnrin ìdájọ́ ti tiẹ̀ ní wípé ní kí wọ́n nà á ní ọgọ́rùn-ún bílálà ó ṣẹlẹ̀ láyà ní sallallahu alaihi wasallam láti lè bá àti kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn tó ṣẹlẹ̀ sí wọn èyí ṣe ẹni tọ́ka wọn dọ̀tí àmọ́ kọ́lọ́n bá fi lè bá ká lè bá àtàtàrà rẹ̀ kẹ́kọ̀ọ́ fún kí ìdájọ́ oríṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam àrínú ọkùnrin àrínú obìnrin àrínú ẹ̀rú hadithu Ma'in sọ̀hábí jalil radiyallahu ta'ala anhu tó ṣe zìnà ó sì lọ bá nàbí sallallahu alaihi wasallam rọ́ni ya ìrìnṣẹ́ ọlọ́run ọba ló ń tèjì náà kọ́lọ́run ọba àmì tí òjíṣẹ́ ọlọ́run ọba kó pọ̀ hárọ̀ òun kó pọ̀ òun mọ́ kó wẹ̀ òun mọ́ kó fi orí báyìí òun torí nǹkan tó òun ó lè báwájú òun ò lọ lè pàdé lẹ́yìn kó òun ó rí nǹkan tó ń rí láyé sallallahu alaihi wa sallam anabi ó bí sallallahu alaihi wa sallam nǹkan tó yẹ kó bí la'allaka fa'alta la'allaka fa'alta ra ni àbí ó sì rí bẹ́ẹ̀ oníṣẹ́ ọlọ́run bá ní pé káwọn sàájú kí wọ́n mú un lọ ẹ̀yìn bàfẹ́rìn kí wọ́n lọ ṣe sẹ̀rí àfún. àrínú obìnrin náà imratun ramidiyya radiyallahu ta'ala anha arábìnrin tó náà wá bá Ànábì sallallahu alaihi wasallam pé òun ti kó sínú èérí ẹ̀gbẹ́ ti pàṣẹ ńlá kánájú fọ́ọ̀mọ́ sallallahu alaihi wasallam àdábì tó ṣe bákan náà pé àfi báyìí láàrí àfi báyìí láàrí ní rárá ṣùgbọ́n tánábì fura sallallahu alaihi wasallam yóò pé ní arábìnrin yìí ti lóyún ànábì ní kó máa lọ títí tí ó fi bímọ tó bá bímọ tán kó padà wá nígbà ó sì bímọ ó tún padà wá bá ànábì sallallahu alaihi ṣe òun ti bímọ ẹ̀rọ ànábì sallallahu alaihi ànábì náà rí ọmọ ìṣọ́lá àtàlà rẹ̀ kó máa bá ànábì ní kó máa lọ títí kó wọ́n lè fún ọmọ lọ́mú sallallahu alaihi wasallam gbà tó lọ tó dé gbà tó ní wá ń bọ̀ ó wá mú rọ̀gíf rọ̀gífù ni èépa búrẹ́dì búrẹ́dì tó ti gbẹ ẹ̀kúnjọ́ náà tó máa ń fi wíìtì ṣe búrẹ́dì wíìtì tí wọn ò fi kankan là ó yàtọ̀ fún fúláwà tí káàfin ṣe búrẹ́dì níbi tí Saudi Arabia àti tídò wọ́n fi fúláwà ṣe búrẹ́dì wíìtì ni torí àrùn ní kí ẹ máa jẹ fúláwà ìjọba torí ẹ bá pé kò ní wọn fọ́ ọmọ ìlú ẹ̀ fúláwà jẹ so rọ̀jífù ni wọ́n ti ń jẹ látàrí ẹ̀nà sọ́lá àtàlám arábìnrin wa mú rọ̀jífù péńpélé ó fi lé ọmọ rẹ̀ lọ́wọ́ so tí ó ń sọ ọlọ́run náà bá ti yé fọ̀ pé ẹgbẹ́ pé ilé náà ti ń jẹun nù sallallahu alaihi wasallam ìgbà wọn àná sọ̀rọ̀ sọ́lá àwọn ẹgbẹ́ ní kó gbé ọmọ rẹ̀ fún àwọn ó pọ̀ lójú ká kàn mẹ́nu bẹ́lẹ̀ díẹ̀ ni wípé torí gẹ́gẹ́ bí hadithu Umaru radiyallahu ta'ala anhu tó ti gbà wá àwọn àkàlẹ̀ wá sùn kan jẹun yóò tán títí wọ́n má yé wọn kábàá wọn wọn arrajimu fi sharia ẹni tó bá ti zì mẹ́kún wọ́n dẹ̀ lóko bẹnu sharia káàsì lù ú ẹ̀ǹtí ò bá ti ìdádélé bọ̀ fún àánú sharia and inú sharia àhóhùn ẹni bọ́dì apọ́lọ́dì we are not apologetic in our religion nítorí wínú kò sì tì wá lójú káwọn ọ̀kan máa sọ wípé ní bàbá wíkẹ́ eh, punishment ní kinní kan káwa náà káwa torí ẹ̀ka ní sáfẹ́ amẹ́ndì àti adáfẹ́ bẹ́ndì òfin ọlọ́run ọba rárá o sẹ̀mí ẹni wa àpọ̀ àná gbogbo ní tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ tọ́nà bá ti wá wí nǹkan ìṣẹ́ ó tójú ṣẹlẹ̀ fún wa nù so uh, nítorí náà àwọn kan bẹ fẹ́ pé ní we need not to be an, apologetic ah níjà tí máa wá wá wí tí ń bẹ ní òfin yìí ń bẹ àwọn tí ń bẹ ní òfin tiwa náà táwọn ayé sáré àtàwọn ayé ṣe kalẹ̀ ó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ sẹ́ni kankan ò sí gbèrè kí ló fà á òfin ìbò ó bá èèyàn láyè pé kó sí èrè ẹ̀rọ kò sófin kan tábà ń sọ pé sófin kan bàbá rí kìíní sófin kan ju wà ń lọ òfin òyìnbó fàyè lẹ̀ pé tẹ́nìkan di ẹnìkan ọmọ ẹnìkan ó pa ẹnìkan n kò bá a pa sáà tẹ̀mọ́ àgbàdo pé nù ẹni tó pààyàn ẹ̀wá díẹ̀ ẹni tó pa ìwájú wa ló ti dúkùn wọlé déwájú adájọ́ ẹ̀rẹ́pọ̀ ẹni tó pààyàn wájú adájọ́ adájọ́ náà sì rí báyìí pé ó pa á lóòótọ́ lọ́nà tí ò tọ́ a tó wá ní wípé ní ẹ̀wá díẹ̀. ìgbẹ́tẹ̀ wá gbọ́ pé àwọn pààyàn ìjọba tó kọ́ wọn wá díẹ̀ má ṣe wá ọ̀nà wà jẹ̀ tiwọn náà ní pé ní àdánù kò sí tùmọ̀ nílẹ̀ yẹn kò adley kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púrúfù sípa yẹn because òfin ti kọ́kọ́ sọ fún wa wípé ní kẹ́ ẹ tó lè kẹ́ ẹ tó lè sọ pé lágbájá pa lágbájá you have to prove it beyond the reasonable doubt ẹ gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa débi wípé ní à kódà òpó onúgbọmọ ìpòun ló pa is it possible ọba wa di kọ́ọ̀tù ọmọ àjẹ ẹ̀ẹ́dẹ́ wa jẹ́ ìṣe nígbà tó kọ́ọ̀tù wà ń bẹ̀. àwọn òsín bẹ́ẹ̀ àmọ́ wọ́n yẹ kó wọn òsín bẹ́ẹ̀ tó kọ́ ti sọ yẹ witness tó ti tán pé ní airfa airfa sì nínú òsín yàrá pààyàn nígbà wọn ni. so àwọn ìyá ńlá ńlá ẹ̀sẹ̀ ní tá a fi kà wọ́n síwájú àwọn yìí ńlá ni wípé béèyàn bá ń jìnnà sí ẹ̀sẹ̀ kéékèèké ọlọ́run kò rí di ńlá ńlá jìnnà

ọlọ́run sọ repeatedly nínú sọ́ọ́tù nìta ọ̀kan forty four forty eight kejì one something ọlọ́run repeat rẹ̀ òun ọlọ́run bíyàn bá pa nǹkan àmì kọ̀ mú ọlọ́run ọba ọlọ́run náà ní torí jẹ́ o àbí kó túbá in fact ọlọ́run ọ̀bẹ́ nìkan kàkàwàdà ó sọ fún ànájì rẹ̀ sallallahu alaihi wasallam categorically yìí pé ní la in ashrakta la yahbatanna amaluka sọmọ ìwọ náà ní pé tí ọkọ pèkínní kan yóò kọ dàgbà ya rẹ nù ọlọ́run ọba dájú ọ̀rọ̀ kó ń ṣe ọlọ́run ọba ìfẹ́ ọlọ́run àtàlọ́ rẹ̀ kó máa bá ìrẹ́ ń ṣe ọlọ́run tó ọba ilé pàǹkan kan pọ̀ méèmí ọlọ́run ọba làyà bàbọ̀ ńná àmàlùkà gbogbo wàhálà tó ti ṣe ní parẹ́ ní ó ṣòfò ṣẹlẹ́kùn ìfàǹkan pọ̀ mọ́ ọlọ́run kéékèèké o ó sì fẹ̀ ó kẹnu ó ju ká máa gbé nǹkan síta lọ nínú ọ̀rọ̀ àti sunday òní nínú ọ̀rọ̀ nínú rìn kódà bá bá ń ṣàwàdà ẹja kan ẹjẹ ká máa kíyèsí tá a bá ń ṣàwàdà ká máa mọ nǹkan tá a wí ká máa mọ nǹkan tá a wí ọlọ́run ṣàforí nìkan sọ lẹ́yìn náà tọ́lọ́run ti sọ pé yọ pé ní ipa nǹkan pọ̀ mọ́ òun nìkan ni wọ́n ní forí jìn gbogbo tó pátápátá bí èèyàn bá kú tí ò bá rántí wá àforí ẹni gbogbo ẹ̀ sẹ́yìn bá ti lè wá pọ̀ oríkì ìbá jẹ́ ìpankapọ̀mọ́ ọlọ́run ìbá jẹ́ ìyá ńlá ńlá ẹ̀sẹ̀ ìbá jẹ́ kéékèèké ẹ̀sẹ̀ ọlọ́run forí jù wá. ọlọ́run sọ pé ní kólí lẹ́bí asọ̀rọ̀kọ́ alẹ́ àǹfóṣe látàkínà tó ní rahmatillah inna allaha yaghfiru dhunuba jami'a. alukóra nìyí ọlọ́run sọ fún ṣe ọlọ́run sọ fún àwọn ẹrú mi àwọn àkàtà tí wọ́n tẹ̀ sí wọ́n ti tẹ̀ka yọ àlà asrọ̀fù àlẹ́ àǹkóṣìlì wọ́n ti ṣe àwòṣe pẹ̀lú ara wọn táyọ àlà sọ fún wọn pé látàkànà fún mi rahmatullah tí wọ́n má rò pọ́lọ́ wọn lè forí jà wọn o inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run ọba gbogbo ẹ̀ṣẹ̀ ni wọ́n forí yẹn tí wọ́n forí ẹ̀ṣẹ̀ jìyàn ìpa nǹkan pamọ́ lọ́run ẹ̀ṣẹ̀ ni ó dàkálà sínú azonu ẹ̀yà ńláńlá ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni wọnú ẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ẹ̀ṣẹ̀ ni wọnú ẹ̀ àwọn afáà ní pé azonu bò níbi wọn rí pé àwọn ọmọ ilé kéwú alifu wà láàmú bẹ́ẹ̀ alifu wà láàmú lèlè is very comprehensive gbogbo ẹ̀ṣẹ̀ ló kó sínú ọlọ́run tó ń wá pluralize zonobu zonobu plural form azambo singular form lẹ́yìn pé alifu alamu mẹ́rin fẹ́ pé ní ó indicate gbogbo nǹkan pátápátá ọlọ́run tún wá pluralize ẹ̀ pé azonu pẹ̀lú pé kò sí ẹ̀sẹ̀ ohun tẹ́ ẹ tẹ́yàn lè tẹ̀ think of bọ́ọ̀lù bá fẹ́ kó kópa ohun ọlọ́run yóò wá fọ́ọ̀nà máa pé kó túbà yóò sì ọlọ́run ti gbà tó túbà rẹ̀ lórí ṣọ́lá tó máa tán bómi wípé ní àtà ìbò sallallahu alaihi wa sallam ìbò mina zambi kàmán la zamba lahu gbogbo ẹni tó bá ti tó bá kò nù ẹ̀ṣẹ̀ ó ṣọ́lọ́ ní pé sallallahu alaihi wa sallam bí ìgbà tí yóò tẹ lọ́hùn rí ni bí ìgbà tí yóò tẹ ọlọ́hùn ọba rí ni ó sì rí ní tó kọ́ ọ̀ràn ọba nípa bákan méjì náà ni wá àwọn akámẹ́tọ́ pé ní ọlọ́run ti ọlọ́run ṣàánú wọn láti kékeré ọlọ́run ò ní ọlọ́run ní kí wọ́n jìnnà sí gbogbo ẹgbẹ́ rí ẹ̀ṣẹ̀ sani wọn béèrè béèrè pé àwọn tọ́lọ̀wọ̀n táwọn òṣùwà tọ́lọ̀wọ̀n ti jẹ́ káwọn òṣèlọ́ ńkọ́ ó yàtọ̀ o àpáwọn náà táwọn ti ṣe dáadáa bọ̀ wọ́n ti ń rẹ̀kọ́dù wọ́n ti ń rẹ̀kọ́dù wọ́n ti ń rẹ̀kọ́dù ẹ̀ bọ̀ bóyá látọ̀gùn ọdún fàpèjúwe ẹ̀wù àtìgbà táwọn ti ní ládá látọ̀gùn ọdún akẹgbẹ́ wọn tó ń ṣẹ̀ṣẹ̀ wá gbéra nígbà tó di ọgbọ̀n ọdún rírà tó bá wọn lọ pé ní tútú bára ọlọ́run gbà yóò sì gbàlẹ́ ní pé kò ṣẹ̀ṣẹ̀ rí wọn lọ pé láti thirty years back nàbùkọ̀ ní rẹ́kọ̀dì dáadáa fún ẹni tá jọ jẹ́ ẹgbẹ́ tàbí tí ní bọ̀ àmọ́ àǹfààní tẹni tó tún bá náà ṣe ní wípé gbogbo thirty years títí ń bọ̀ ní sísàbúrò wọn wà èrè ìṣẹ̀ nígbà tí wọ́n tún fẹ̀ á sí péjì ní ìfọ̀tún òun náà ni ẹgbọ́n sọ fún àtàgbà pé ní ilé kan tẹ́lá àwọn èèyàn wọ́n kọ́pì nǹkan tó pọ̀ ní Islam wọ́n wà á pan léwu yíwà á jà àwọn èèyàn lójú baptism la ń pè bẹ́ẹ̀ evangelism ó di wá ó tẹ̀yìn ní ọba tó fẹ́ baptism kí tó lójú eléyìí lọ pé kéèyàn kí máa ṣẹ̀bẹ̀ látàrí ọgbọ̀n ọdún kó wá túbá kan wá eré gbogbo ẹ̀ kó wá di wise and caring ṣàkókò lọ́wọ́ bá nípa wọ́n jọ máa lọ ní ìsìn àti àtẹ̀gbẹ́ rẹ̀ tó ń ti ń bá a bọ̀ kò sí tẹ́ bá di thirty ládá ìlẹ́sẹ̀ di number one tó ń bá di thirty one ìlẹ́sẹ̀ di number eh, thirty two tó sì máa lọ. tọ́ ẹni tí ò wá tí ò tún bá tẹ́ ikú kò tún bá tẹ́ ikú tó yà pé ní ó pa nǹkan àmì ìfọ̀mọ́ ọlọ́run ọba lásán ni bóyá aláwọ̀ káàkiri tí wọ́n sọ yìí lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ilẹ̀ tá a bára wa ilẹ̀ yorùbá àbáwọn tá à ń jọ ń gbé sẹ́pẹ́ tí wọn ò ju ogun ogun ogun ogun lọ mùsùlùmí èyí bẹ̀rù ogun mo rí pé ogun ayé mo ráyé mo sáfáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níta ń gbọ́ ń dẹ́rù bà wá níta ń rí ń dẹ́rù bà wá àwọn yóò kí ayé fáwọn ní pé ayé ayé ogun ilé ayé kìíní kan ilé ayé kìíní kan yorùbá ti ayé tó pọ̀ mo ráyé ẹ̀rọ ẹ̀dá má bà mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá ń gbọ́nù bìsẹ́mẹ̀tì wà lọ́nà ayéwọ̀n sáfáyé ẹ̀rọ bá yìí náà kò ní kò láyé o wà ní pé ọlọ́mọdé àkókò iná ọjà àkókò mọ́tò ọjà àkókò omi ọjà àkókò kìnní ọjà àkókò kẹ̀kẹ́ ọjà tó jó lọ́jọ́ kú ọjà tó jó lọ́jọ́ oorun. so eh, ayé òun látara pàm bẹ̀rẹ̀ ayé àwọn yẹn ti wá kọlu ohun tí ò yẹ kí wọ́n kọlu wọ́n ti wọnú nǹkan tó yẹ kí wọ́n wọnú rẹ̀ ìyàpá àtọ́jọ́ ni pé ó ń ṣe ọlọ́run ìtẹ́lọ̀ kọ́lá ẹ̀kọ́ máa lọ pé gbogbo tó bá lọ bẹ́ẹ̀ nìkan yẹ̀mí wò ó ń ṣe ọlọ́run kọ́lá ọ̀sán kò sí pàdáyà rí yẹ̀mí wò ẹlẹ́bọ pọ́nbílẹ̀ tàwọn fẹ́ lẹ́bọ lélẹ́ yìí ó kó sínú ẹ̀. àwọn alufa náà tá ń pè ní alufa àwọn náà kó sínú ẹ̀ àwọn olùyẹ̀pẹ̀ ni àwọn olùtẹ̀tùbá ni oríṣiríṣi ìdájọ́ ló wá wọn lé wò ọlọ́run sọ wípé àwọn kan bẹ sọ pé ní ẹnìkan kan ò lè má òǹdí nínú ẹ̀mí pé ẹ́límù lọ́gọ́ ibi ìfáànà wọn sọ pé áálímù lọ́gọ́ ibi wá ṣàhádà ẹ̀rọ ni pé yíyún kákèèsí kákàn fi yíyún àpèjúwe fún ìta àti mọ̀lẹ́bọ kéèyàn ṣe eléyìí náà lára ìfàǹkan pọ̀ mọ́lọ́run lọ́ba ló wà kó wá kú pẹ̀lú ẹ̀ wá kókó márùn-ún àti túbá ìlú eléyìí wọn tó lọ́lọ́run sọ fúnra ẹ̀ pé iná lọ láyé kí tó ro òun forí jí ń tọ̀ fẹ́ máa ká kó sínú ẹ̀ àmọ́ wọn tí wọ́n bá pé ní ẹ̀ṣẹ̀ ńláńlá ni wọ́n ṣẹ̀ tí wọ́n fi kú tí wọ́n rántí tú bá àníṣọ̀rọ̀sọ́nà sọ wípé ní àwọn yíùn àwọn yíùn ohun ọlọ́run ó gba ìfẹ́ ànábì fún wọn sọ̀lọ́ àtọ̀sọ́lá ṣàfihàn wípé ní wàyá àtọ́jọ́ mi ní àbí ṣàfáàtì nàbí sọ̀lọ́ àtọ́sọ́lá àwọn yíùn ọlọ́run máa mú wọn kó nù ná ó wọ́n kọ́ wọn náà o ṣùgbọ́n wọ́n pẹ́ ní wà ní minkum illa wariduha kò sẹ́nìkan kan tí ò ní sọ iná wò bó ṣe rí ní òṣè mọ́ but àwọn àkàrẹ́ pé ní wárí ìdúró àwọn kẹjẹ pé náà ni àwọn àkàrẹ́ pé kẹjẹ náà ni afárá àtọ̀rọ̀ ọ̀dì ìtànkálá ń sọ̀rọ̀ àlùjẹ́ náà ibi tí wọ́n ti àgbẹ̀gbẹ̀sọ náà rí ibi tí wọ́n ti gbé wa dìde káàtì dìde tí wọ́n lọ́yẹ pé ní ibi tí àwọn ìmáàmù ń dúró sàpèjú rẹ̀ lẹ́yìn afárá wa wà ń bẹ̀ lẹ́yìn ẹ̀ òun ni àlùjẹ́ náà lẹ́yìn afárá òun ni àlùjẹ́ náà wà nínú afárá àwọn lábẹ́rẹ̀ níná wà gbogbo oríṣiríṣi iná lẹ̀ ló wà so kò wá sẹ́nìkan tí ó wà lìjẹ́nà àti kó kọ́ọ̀sì afárá àwọn oríṣi ọlọ́run ìtọ́lá àtàlára kó máa bá nú hadith al-Bara ibn Azib hadith ogun ni tó ń ṣe ọlọ́run bá fi ròyìn ikú sallallahu alaihi wasallam ó ròyìn ikú ó ròyìn àlìjẹ́nà ó sọ̀rọ̀ níná bóyá pẹ̀lú ògbọ́lọ́run bá á padà wájọ́ kan tá a ka hadith fún un kó máa sọ ọlọ́run máa ná ó ń sọ̀rọ̀ pàǹpàǹpà wípé ní ìgbà tó ń ròyìn àìsàrà àsọ̀rọ̀ àti ìpè ìṣẹ̀fẹ́ tí ò ní gùn a ní pé iṣẹ́ wa iṣẹ́ tá à ń ṣe yìí olúwa jẹ́ wéǹtì fún wa ìyẹ́ wa láti pọ̀ ọ̀sẹ̀ ó ń sọ̀rọ̀ ni pé ẹlòmí oògùn bó ṣe gùn tó náà ẹlòmí oògùn kò tiẹ̀ níwọ̀n pé gàgà ṣẹlẹ̀ àwọn bá ṣe káfà pẹ̀jú ẹ̀ ní láyé pé kò tiẹ̀ kò tó kátà ọ̀nà àná pé òun ká na ní ká pàdé pé tó bẹ́ẹ̀ yóò kàn bára ẹ̀ ní ní àlùjànnà jẹ́jẹ́ náà rẹ̀. ọlọ́ọ̀lọ́mìí kí ẹ̀ á tẹ́jú lẹ́ẹ̀mélòó kó tó dé bẹ́ẹ̀ ka fá ó lẹ́lòmíì ń pé ni wọ́n wọ ọ́ tẹ̀tẹ́ ni wọ́n wọ wọ́n wọ́n lẹ́lò míì yóò fàyà gbá yóò fara gbá sẹ́pẹ́ ní ara rẹ̀ àṣẹ ẹ̀jẹ̀ ni ara rẹ̀ àṣẹ ẹ̀jẹ̀ ni ó jẹ́ ọ̀tọ̀ ọlọ́run kò ní dá sínú ẹ̀ ọlọ́run nìkan náà pọ̀ jù ó ṣe ọlọ́run nípa ẹlòmíì sallallahu alaihi wasallam kọ́dàmù rẹ̀ ìzálùtẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó yẹ bíi gẹ́gẹ́ bí àpàtọ́ pé láti fọ́gáàmù kan bá ń jọ pọ̀tún wọ́n iṣẹ́ ẹni àwọn tó bẹ̀rẹ̀ lámìnà ṣẹ̀tọ́ ọ̀rọ̀ dínì ẹgbẹ́ tí ni wọ́n kàn já ní wíì káàtó bismillahir rahmanir rahim àwọn tó bẹ̀rẹ̀ lámìnà ṣẹ̀tọ́ ọ̀rọ̀ dínì ṣe sunú káàtó bismillah báyìí ọlọ́ni pé ayé ṣe ẹyẹ ẹni tí àwọn ti ṣe ẹyẹ ọ̀tá jì ní wíì àti ẹ̀rọ àtàwọn eléyìí náà sọ eh, yìí wọ́n jà sínú jà sínú náà sallallahu alaihi wasallam bí náà kọ́lá mọ́ sọ àwọn kan àtàwọn mẹ́ta náà sọ̀rọ̀ pé ní katókè ìpele iná àtọkùnrin wa àtọbìnrin wa ṣẹ́rí gbogbo ibi ìran àwẹ̀ tá a máa ń wẹ̀ ìwẹ̀ mẹ́ta lọ́jọ́ ọ̀ràn yìí a gbọ́dọ̀ máa wẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́bà gbogbo ẹ̀ àtọkùnrin àtọbìnrin ni máa ń wẹ̀ yìí ìwẹ̀ haibọ̀ obìnrin nìkan ni máa ń wẹ̀ ìwẹ̀ nífàsù tòró ń ṣe ọlọ́run ọba yìí tẹ́lọ̀ tọ́lá rẹ̀ kó máa bá sọ wípé ní bí èèyàn bá ń wẹ̀ bí omi ò bá kárí ara títí ń wẹ̀ òun tó bá tọ́lọ̀ bá wá ṣe lọ́mọ àlìjánná wọ́n ó tún wẹ̀ fún kò ní sómi iná ni ìlú kọ́kọ́ já sínú náà díẹ̀ wọ́n wà á sáré bá a fi iná wẹ̀ kọ́ èèyàn ní gbé ẹ̀ rí èyí wọn lálìjánná kálàǹkà tí èsì ẹ jẹ́ kí n rìpíìtì rẹ̀ àtàwọn ọkùnrin àtàwọn obìnrin ẹ̀dàkàn jẹ́ ká kíyèsí ìwẹ̀ táwọn wẹ̀ mẹ́ta lójú ọ̀ràn ẹ̀ téèyàn gbọ́dọ̀ máa wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà àtọkùnrin àtobìnrin tó bá ti dépò bàlágà yóò wẹ̀ ẹni tó bá ti fẹ́ wẹ̀ ẹ̀jẹ̀ ká èyí tó ṣe pàtàkì ní wípé kómi ó kárí ara wa àti irun àtẹ̀yíkáná àti wá àtẹ̀yìn kómi ó kárí ẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin náà ìwé haibọ̀ bákanáà ìwé nípasì bákanáà sẹ́rí òmẹ́tẹ̀ẹ̀ta yìí kámójútó kámójútó kómi ó kárí ara wa òun ní pàtàkì tí ó kómi ó pọ̀ àgé kan sọ́hùn kan ló sálàmà fi ń ṣe ìwé jẹ́nàbà ọlọ́run sọ́là kómi ó kárí káṣì fọwọ́ gbó òun ní pàtàkì bóla ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bóla ti parí ẹ̀ sí òun náà pàtàkì bọ̀ kò yí nǹkan ló mátà ju kárí kómi ó kárí ara wa lọ àwọn obìnrin níwẹ̀ tí kí wọ́n kọ́ mọ́kárí tí wọ́n náà irun obìnrin tó bá tóbìnrin bá dirun tó bá dirun gbogbo tó wọlé yìí sí yálà ṣùkú ni pàtẹ́wọ́ ni kọjú sọ́kọ ni kẹ̀yìn sí kìnní kan ni àbọ̀ wọn kó irun wọn wá fẹ́ wẹ̀ kò nídìí kí wọ́n tún irun wọn kò nídìí kí wọ́n tún irun wọn bó ṣe wà náà ni wọ́n fi sí rárá bìnrin kan lè bá ń ṣe ọlọ́sàn lọ́wọ́ àlẹ́ wàsálàmù wípé ìnílọ̀rọ̀ àti nǹkan òun arábìnrin lòun tó máa ń tòbọ́ pèrò ṣáàrì ó ń di òun afa àǹkóòdò ṣàrọ̀ láti tí tó ń bá fẹ́rẹ̀ kóun máa tú irun oṣọ́lá ní ní ìdí àti tú ó tó kà omi fọwọ́ bu omi àkàyà àti fọwọ́ bu omi sí orí rẹ lẹ́ẹ̀mẹ́ẹ̀ta tó bá ti tẹ̀yí òun tọ́sí mára ọ̀bà tó bá ti tún fọ ara yòókù náà ni èdè tó táwọn obìnrin nù kò nídìí ká máa tún irun kò nídìí ká kan ṣe wọ́n bá ní wọ́n jì ní kò jù bá ń lọ. so àwọn yíò ń kákèèjì aláwọn ní pẹ́kọ̀ọ́ ní kájá sínú náà olùkọ́sọ pé ní wà máa ń zíhà ánì náà rí wà ó di hílà jannata pàpàdpàdì ẹni tán bá wọ́n tẹ̀sẹ̀ ni wọ́n wọ́n ó fàyàwọ́ ni ó ṣe wá ni àlùmí wọ́n sáà mú pọ́ọ̀sì tán wá ilé mú dálẹ̀ jẹ́nà báyìí pàpàdì ọlọ́run àbẹ̀lọ́run kọ́lọ́n pa àti tó yà àtàwọn àrọ́mọdọ́mọ wa àtàwọn tá ti tìrọ̀ǹkúnú wa àtàwọn tó ń bọ̀ ọlọ́run kò sọ ṣàfà àná sàlàsàlà nù ìsìnkú ànábì sàlàwà sàlàsàlà ìsìnkú mẹ́fà ni wà ń bẹ ànábì sàlàsàlà ń kà fún wa ìsìnkú mẹ́fà ìná ni ń bẹ gbogbo ẹ̀ pátápátá oṣù ọlọ́ba ló ní àríyá kan bẹ gbogbo ẹ̀yàn yẹn oṣù ọlọ́ba ló ní àfẹyọ̀ kan bẹ àṣàfà àtòlùwọ́lá ìsìnkú àkọ́kọ́ òun ni ṣàfà àtòwò lè àmì yìí àbí Talib ìṣèpọ̀ tó ń ṣe ọlọ́run ọba yìí kí ọlọ́run tọ́lá rẹ̀ tí ó ṣe fún ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí ń jàbú fọ́ọ̀lì yìí tó wèrè tó tọ́jú ẹ̀ ó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ lọ́run tọ́lá ti ṣe wàhálà kó ti ẹ̀gbà Islam kò gbà á okùn ẹbí lágbára Al-Abbas wà lọ bá ànájì sọ̀lá àǹfàlà al yìí náà ara ẹ̀gbọ́n bàbá ànájì ni àwọn méjì náà wọ́n gba Islam àwọn mẹ́rin ni ẹ̀gbọ́n bàbá ànájì àwọn méjì ọlọ́run ní kí wọ́n sọ oríire àwọn méjì gbẹ̀yìn àlùjẹ̀ ń dá àná èpè ìsìláàmù ọlọ́run ò mọ òbí o èpè ni ìsìlá man abba bí nasabuhu hadithu ni man abba bí nasabuhu la sorry man abba bí amaluhu la yusri bí nasabuhu ẹni tí iṣẹ́ rẹ̀ ò bá gbé e là fámìlì ò lè gbé e là o ọmọ alágbájá ni yín so àwọn ẹgbẹ́ bàbá àti sọ̀rọ̀sọ́là mẹ́rin ni wọ́n àwọn méjì ọmọ àná ni wọ́n gbogbo àná nǹkan àwọn méjì àdàmàlìjánà àwọn ni wọ́n al-abbas radiyallahu ta'ala anhu al-abbas tó bí abdullahi ọmọ abbas tó bí abdullahi abbas ara wọn bàbá anabi hamza tó kó sójú ogun ó dì gbogbo ayé lamata hamza àwọn yìí ọlọ́run ṣe wọ́n ní ọmọlẹ́yìn ànábì nígbà tí wọ́n bíra ní sọ̀rọ̀ sọ́là ńlọ́mọ́ àmọ́ àtọ́kù alì bó ti ṣe wàhálà fani sọ̀rọ̀ sọ́lá tó fòfò ọlọ́run tó gba islam àbáṣe wá gà níbi pé sọ̀rọ̀ àwọn sọ́lá kí ni ó jẹ́ àǹfààní rẹ̀ òun ṣe aláǹfààní sọ́lá pé ní òun sì pẹ́ rẹ̀ òun sì ti pẹ́ rẹ̀ tó wọ́n ti wá mú kó nídi láti ọ̀gbun inú náà yìí tó burú jù á fi sí mójú rẹ̀ lójú àǹfààní tó ṣe lára àmẹ́sàn sọ́lá náà àǹfààní láti ní o ìlọ́nkọ́lọ́n àwọn táwọn gbé lẹ́yìn àmẹ́sàn sọ́lá àyè ṣe ìbátan ànẹ́bí bọ́ pààgbà fún ẹwà àgbàfẹ́ táwa ṣe ṣàfáàtù ní sàn sọ́lá ẹlẹ́ àkọ́kọ́ gan ni wípé kó kan kàn yíhun ṣàfá ẹ̀ẹ́nà láti ìfàgbé kọ́ oko tayé náà ma ẹlẹ́ẹ̀kejì tẹ́tọ́bá wá tó dúró ní àràfáàtù sáà bí tí wọ́n kọ́kọ́ bó adìde sí táwọn retí ìdájọ́ ó wà nínú àdínkù náà wípé ní àti ọmọ àlùjànnà o àtọmọ náà o gbogbo àkọ́kọ́ dúró ń bẹ̀ tí ọlọ́run wà ní kí òun yìí òun ó sọ̀kalẹ̀ wá tẹ̀ ń dẹ́lẹ̀ ó bá ìsọ̀kalẹ̀ wá ń dẹ́lẹ̀ gbogbo ọmọ ya tó ń rí geography àwọn náà máa ń sọ fún wa pé ní bí òun yìí bó ṣe wà wọn tó bá ilé wálé an inch bẹ́ẹ̀ gbogbo ayé ni ó parẹ́ tó ọlọ́run gbé sàkété gbé sàkété wọn tó ti bẹ́ẹ̀ náà sì rí ìgbà mí ìgbà tí ó pé tí ó mú ẹgbẹ́ ti rí lára wa bá jẹ́ náà òun tún wá pọ̀ ẹni kálukú mọ́ wá làágùn ìyà ìnira ó pọ̀ kò tó ti bẹ́ẹ̀ náà àpé àdéhùn kan tó ń bẹ̀rẹ̀ pé ní sábà àtún yòzílù ń mú lọ òye ó mọ̀ láàzílá ńlá àdéhùn àwọn méje láti tó sọ̀rọ̀ sálọ́nà àdéhùn pé àwọn méje ń tẹ́ bá dijọ́ náà ọlọ́run tó ń ní káwọn àkàn tí wọ́n tún dáàbò ẹ̀ ńlàbò wọn òun nípa wọn nǹkan kan ní ṣe wọn. oníjọ yìí bára bá wá ní àwọn èèyàn àwọn èèyàn ó fẹ́ àtúgbọ́tàn náà lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn ó fẹ́ síbà ẹ̀dá pẹ̀lú ó ti yá ìfúrabá náà bá dúró pọ̀ àmọ́ àti pé a ah, káṣẹ̀ dá wa lóhùn kò sẹ́ni tí ó di àti sọ̀rọ̀ ńjọ́ náà lọ́hùn ẹ̀ dá wa lóhùn dá yín lóhùn bó kò sí so àwọn oníkàlù kó mo wá lè bá àwọn ànábì ọlọ́run bá kọ̀ọ̀kan sí yàrá nàbí àlọ́ sì fẹ́ wà gbogbo wọn wà fẹ́ látọ̀rí ànábì Adam fá oníkàlù kó ní ó ní one or two excuses pé à ah, ipa mi ò ka lónìí ipa mi ò ka títí tí ó fi wá dórí ànábì tiwa sallallahu alaihi wasallam tó fi wá dórí ànábì tiwa sallallahu alaihi wasallam ànábì wa lọ ajọ ọlọ́run ọba àdìsùn náà gùn pẹ̀tù kókó ẹ̀ ni pé ọlọ́run wàá fún wípé ní ya Rasulullah qul tusma' washfa' tushaffa' lóṣù ọlọ́run ọba sọ̀rọ̀ àwọn gbọ́rọ̀ rẹ̀ àwọn ọlọ́run ọba gbọ́rọ̀ rẹ̀ sípẹ̀ àgbà ìsìpẹ̀ rẹ̀ sallallahu alaihi wa sallam ẹ kí n tún fún wa ní ah, ah, ẹ̀rí kan láti mójútó dáadáa bá ń pèrún ẹ̀pẹ́ tán ní ká máa wí ni pé bá ti ń pèrún àní máa kàrọ̀ yìí a máa wí ní tí apẹ̀rún wí bá wá parí ẹ̀kí la wí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa yumiitu wa huwa ala kulli shay'in láàtọ́ pẹ̀lú ìsinmi àdá bí ìbá ilé wíyùn ó ń ṣe ọlọ́run ìfẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kọ́ bá sọ pé ní hálẹ́sì láhù ṣàfáàtì bó láti wá wà náà sánàbí ó sípẹ̀ bàbá ti wí lẹ́yìn ìrun kọ̀ọ̀kan ìṣọ́nà pé hálẹ́sì ni pé ìsìpẹ̀ ni ó dẹ̀ sọ fún so òjì méjì kọ́ wọn àbí ìsìpẹ̀ lẹ́ẹ̀kẹta òní tí àbá àtọ̀ yìí àwọn Ah, ìsìpẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òní pé lẹ́yìn tí ó bá ti tìpẹ̀ tán tọ́lọ̀ ti ní pé kó tìpẹ̀ tí wọ́n wá tí wọ́n wá tọ́lọ̀ bá ṣe ìdájọ́ tọ́lọ̀ bá ṣe ìdájọ́ tán tó ṣe ìdájọ́ tán ó wá tó ku àwọn ọmọlẹ́yìn oníṣẹ́ ọlọ́run ọba ìṣọ́lọ́run tọ́lá rẹ̀ kó máa ba àwọn ọba àlùjànnà gbogbo ọdún pátápátá àtàwọn ẹ̀nẹ́jọ ọlọ́run ọba pátá gbogbo ẹ̀ tọ́lọ́run ọba dá yányá tó bá jọ máa àlùjànnà ni èèyàn lẹ́yìn wọn tòsí sallallahu alaihi wasallam àti wàá máa ní sèé pé yẹ ọlọ́run ti ní ká páàkì òun wá kó káwà àlùjànnà yìí náà tó wá ní di intersection ó ní di ẹnìkan tó pa ọlọ́run sẹ́kùn clear wa ó ń sọ ọlọ́run tó ń rí ìpẹ́ẹ́sì lọ́dọ̀ ọlọ́run àti ọlọ́run sẹ́kùn clear wa òun náà máa sọ pé ní àmẹ́sàn bá ń sọ pé ní ohun èké fáàrí o àmọ́ àna sẹ́yìn wọlá di Adam èmi ni aṣáájú ọmọ ànábì Ádámà àna awwalu man yuftahu lahu baba janna àkọ́kọ́ ẹni tálẹ̀ pàǹjẹ́nà kọ̀ọ̀kọ́ sí fún báyìí èmi ni ànábì ń sọ́bẹ̀ òsọ̀lá àlùmọ̀sálà ọ̀gbẹ́lá ńkọ́lá ńkọ́jọ́ káwọn ọba wọlé ọlá ó di mélòó di mẹ́ta lẹ́yìn náà àwọn ọmọ àlùjẹ́nà náà àwọn ọmọ àlùjẹ́nà dàrájáàtì síká tó wà nínú stéjì síká tó ní promotion ìpẹ̀kẹ́ náà tó nù tánà sọ̀rọ̀ sálà ó ṣe lẹ́yìn náà sábàtà sílẹ̀ ó wá kú àwọn alùkàbáyìr àwọn níyà ńlá ńlá ẹ̀ṣẹ̀ oṣù ọlọ́run ọba yóò wà fún sífẹ̀ fún àwọn yìí náà wọ́n fẹ́ pé ní iṣẹ́ wọn àwọn kú lórí tawhid wọ́n ní àwọn bóyá kánsẹ́lọ̀ kan ni tó ti jọwọ́ àdúgbò ẹnìkan dáṣe ṣe àmánà tó ti jọwọ́ wọn baálé ilé tí ó ṣẹ̀tọ́ oníyàwó méjì àpòsọ́nà sọ yìí fún asọ́lá àṣálà tó fihàn bá níyàwó méjì tí ò ṣe dédé láàrin wọn gbogbo àlámọ̀ torí yóò ní indikétọ̀ yóò dìdí ẹgbẹ́ rẹ̀ ó wọ̀ ọ́ dáa labalágbájá ni so àmọ́ nǹkan lọ́wọ́ jẹ́ tí wà yóò kó padà torí àwọn yóò náà kẹ̀bírọ̀ ni ọlọ́run ní káà níbi ó sípẹ̀ wọn sallallahu alaihi wasallam lẹ́yìn náà àwọn tó yẹ pé ní ọmọ nágídí làwọn náà bàtà wọn yíwọ́ pẹ̀mbẹ̀ kó ti kéde oṣù kárí wọn wọn ti ṣẹ́ẹ̀ṣì wọn tó dùn sí ńláńlá lọ ó ti lọ́nu ó di mẹ́fà bá àbí ẹlẹ́ẹ̀keje mẹ́fà tà ní tànàtàn aláfíkà ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀keje tí títún bẹ òun wá ní gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá ṣe Kùrán ní ìrọ̀rùn fún torí ha tó há lẹ́tà sẹ́yìn ni pé tó há Kùrán from Fatiha to Nas tó há alukur'an sórí hafiza hurufahu wa hududahu méjèèjì wípé ó há lẹ́tà alukur'an sórí ó sì tún há ìdájọ́ tí ń bẹnu alukur'an náà ó mú lò yìí ni òfin pé kéèyàn há alukur'an sórí lásán o kó má mú alukur'an lò yìí nǹkan o ó há alukur'an sórí látòkèdílẹ̀ ó tún wá mọ nǹkan tí ń bẹnu rẹ̀ ó sì mú lò ẹ̀rí ẹ̀ ní pé bàtà lọ́bí ẹni sọ̀rọ̀ sọ́rí bàtà lọ́bí ẹni láwa àìsàn ọjọ́ lọ́ta aláàníhà nípa ìṣesí àti wà nẹ́bì ìyá náà sàyà pé ọjọ́ lọ́ta aláàníhà káàní àkólókò sọ̀rọ̀ àlùfọ́lá alukọ̀án gbogbo ohun tí ń bẹ náà alukọ̀án ìdájọ́ alukọ̀án ni nǹkan náà fi ń sọ fún mi sẹ́nu tó túmọ̀ sí pé òun náà ló kọ́kọ́ ha alukọ̀án tó tó ń ròyìn alábíńbẹ fún ní alukurani gbogbo ọmọ tọ́lọ̀ bá ní kó alukurani tó bá aláwò oríire ni fún wo nígbà bẹ̀rẹ̀ sí àmọ́ àwọn ò ní fìlà tó spẹ́ṣíà adé níta lè pè é nù adé kápẹ́ ní adé pẹ̀lú bàyẹ̀ wa tàbí fìlà tó yẹ tó spẹ́ṣíà náà ni àmọ́ fìlà tó spẹ́ṣíà tí wọ́n ṣe látara oríṣiríṣi nǹkan lọ́lọ́run ó yóò bàṣóhùn náà wọ́n gbé wọ̀ wọ́n gbogbo ọmọ rí pé àwọn oníkùrá ní tí wọ́n ha ara àti rẹ̀ tí wọ́n sì tún fi lò ó láyé tẹwàrà àwọn yìí ohun ọlọ́run bó yọ̀ǹda fún wọn tí wọ́n sì pẹ numbers of people ní abala àyá numbers of people lábala bàbá tó tọ́lọ́wọ́ fún wọn ní àǹfààní àti ìfẹ́ àwọn ìfẹ́ tí ẹ̀rí wà fún ni àwọn ìfẹ́ tí ẹ̀rí wà fún ni lẹ́yìn àwọn méjèèjì èyí kò sẹ́rí fún mi àwọn onímọ̀ a máa ń gbọ́ wípé àwọn àfáà náà ò sí pẹ̀ ààrí ẹ̀rí fún pé àfáà ò sí pẹ̀ ààrí kò tẹ́rí fún lẹ́yìn ọmọ ìtọ́mọ nìkan gbogbo ẹnikẹ́ni tó bá há alukoran tó ẹ̀rí wà fún yìí pé ọlọ́run ó yọ̀ǹda fún kó sí pẹ̀ iye tọ́lọ̀ bá ní tó bá wù ọlọ́run ọba nídìílé bàbá rẹ̀ nídìílé ìyá rẹ̀ wọ́n ṣe yòó àmọ́ àfáà ntó ń bẹ fún àǹfààní pé ọlá ń bẹ fún onímọ̀ torí pé ní inú àlùkùránì ló ṣiríṣiríṣiríṣiríṣi ọlọ́run bá ròyìn onímọ̀ inú àwọn tó fi wẹ́ ni pé ní innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tó yẹ kí wọ́n bẹ̀rù ọlọ́run bá kí wọ́n dúró ti ọlọ́run bá jù náà àwọn ẹrú mi ọlọ́run àwọn àfáà yìí yẹ́rìfáwò lọ́wọ́ lẹ́dínà يرفع الذين آمنوا منكم وأولي العلم درجات wọ́n ní gbogbo ọ̀n tó bá gbọ́ ọlọ́run bá gbogbo wa pátápátá ọlọ́run ọba ní kóun ti gbé ipò wa ga bákan náà àwọn onímọ̀ nù wa ọlọ́run bá gbé ipò wa ga tó yíò ń bẹ fún onímọ̀ bọ̀ tó ń wó pẹ̀ kò sí àmì kò sí ẹ̀rí fún pé ó ṣe ìpẹ̀ tí ń bẹ láti kàún àwọn tí ó sì ṣe náà ní láti kàún tó abẹ́lọ́hún gbogbo ọmọ ẹnì kọ̀ọ̀kan wa fọlọ́n kó ṣe wọ́n ní oní kùránì fọlọ́n kó wọlé àkànṣe rẹ̀ kó ṣe kùránì ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa a ti máa ń sọ èyí dàgbà tayọ híhà alukur'an ó ń ṣe ọlọ́run ọba ìṣẹ́ ọlọ́run tọ́lá rẹ̀ kọ́ máa bá tọ́lọ́run bá sọ kùránì kalẹ̀ fún àti ọlọ́run bá sọ kalẹ̀ fún at age of forty one ìgbà tó ń di ọmọ ogójì ọdún ó lé ẹyọ tí ń di forty eh, four ẹ̀yí ni pé ọmọ ogójì ọdún ó lé ẹyọ kan nínú ẹyọ kan tó wà lọ́nà tó àlùfáà nìkanlẹ̀ fún ìgbó ti kọjá ogójì ọdún ọlọ́run bá ti ṣe rọrùn fún ọlọ́run ní kó rí ha àlefẹ́kọ̀ọ́ yìí pé ní eléyìí ò fẹ́ sí àmì kò pé kùrán tí ọlọ́run tẹ́tí kó yọ wáyé pé ní tànúkùrẹ́ òkà sọ̀lá tàǹtà ọlọ́run bá ti àṣọ àná but àwọn ah, àbákẹ́ ìsìndíkù nǹkan àgbàlagbà ló náà pé ọ̀rẹ́ nu àtàbákẹ́ ìsìndíkù àtàbí sálọ́pàá àtàlà kí ìsìlámù tó dé gan ọ̀rẹ́ ni wọ́n láti kéékèèké láti ń sọ̀rẹ́ bọ̀ age bracket náà náà méjèèjì àdáyé sàlọ́pàá ń ju àbákẹ́ ìsìndíkù lọ́jọ́ orí bọ̀ kì í sàgbàlagbà tó pọ̀ ẹ̀rẹ̀gẹ̀dẹ̀ oríṣiríṣi làwọn àkànṣọ àwọn àkàrọ̀ ọdún kan náà níbẹ̀ láàrin wọn àkànníkòtò ọdún kan àkànlọ́jọ́ ọdún kan lọ èyí tó dára lójú ni pé ó ọlọ́run ọba ìfẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá ó ju Abubakar Siddiq lọ kí ló fi ju lọ́run àwọn ọmọ níwọ̀n sì kàn wá Abubakar Siddiq rọ̀jọ́ lọ́ta ara ni tòun ti bẹ́ẹ̀ náà àgbẹ̀ ní gbogbo alámà fágbẹ̀ ni tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́run ni kó ha alukur'an ọmọ wọlé faruku agbára ló fi ha alukur'an Usman Ali nìkan náà àlùfọ́lá fáwọn mẹ́rẹ̀ẹ̀rin sáà ní òní kọlójọ́ ọmọ kékeré gbogbo àyókù pátápátá àgbà ni wọ́n ti àtó túmọ̀ sí pé ní ọjọ́ orí òòràn àti kọ́lọ́n kó ṣe nírọ̀rùn fún wa àbí ìbá wa ha kiri sandan ni pé tàbí yóò bá rí hasan bí yóò rí hasan àfáà ni pé hadith anẹ́sọ̀rọ̀ sọ́lá yóò kó náà sínú iye bọ́lọ̀ bá ti ní kí orí ha sí náà ni ó fi jàǹfà ní alukùránì sí ntọ́lọ́ ní kọ́ rí júzù kan há júzù méjì júzù mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́wàá ogún àti júzù ọgbọ̀n júzù ọgbọ̀n náà ní kùránì tí àtúnpín júzù kọ̀ọ̀kan sí tó méjì tó ń jẹ́ hizbu hizbu yìí làwọn mọ̀ níbi àwọn pé ní ọgọ́ta àlùkùránì hizbu nìyún but júzù kọ̀ọ̀kan ó ní hizbu méjì méjì nínú ibi ń jẹ́ júzù ọgbọ̀n júzù so àwọn ìpìpẹ̀ tí ń bẹ òun náà ni a ti sọ yìí àwọn tí ó ṣe àti sọ wọn lẹ́yìn tó ń ṣe ọlọ́run ọba ní tó tún kù òun náà ni gbogbo ẹni tọ́lọ́run ọba ní sí orí Al-Kùránì nìyá kò má jẹ́ mu ìpìpẹ̀ yìí náà wá ní wípé ní ẹ̀rí pọ̀ náà Al-Kùránì bọ̀tí tí gbogbo ó mọ̀ kálíbà bá bá yára bí sọ̀rọ̀ ayàtálẹ́kọ̀ọ́ rò sí yìí gbogbo àlàǹkà àbí Allahu la ilaha illa huwa al-hayyul qayyum títà náà pé ní man dhal ladhi yashfa'u 'indahu illa bi idhnihi kò sẹ́nì kankan tí ó sì pẹ̀wájú ọlọ́run àyàfi pẹ̀lú authority látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ni ó authorize ń tọ̀hún pé sípẹ̀ ẹni tọ́lọ́run bá ti authorize kò ní sípẹ̀ àwọn tí òun ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba tó máa tó sọ fún wa wípé ọlọ́run sì tẹ̀ òun nù. níbo míì àwọn ẹgbẹ́ ní ó ti sọ tí wọ́n sì pè àwọn tó ń bá sọ ráìtì àti alẹ́bí arábí ọlọ́wà ánìbù àwọn tọ́lọ́run ọba yọjú tó yọnu sí. so aya ní àkọ́bọ̀ ìjọ tó ń ta tó ń mọ̀ tó wọ́n lè mọ̀ suratu albayina lam yakun alladhina kafaru min ahli kitabi wal títí wáyé pé ní nínú lẹ́dín amúnú wa nílùú sọ́ọ̀lì àti ulaika hum khairul bariyya jazaohum 'inda rabbihim jannatu 'adnin tajri min tahtiha al-anharu khalidina fiha abada radiyallahu anhum wa radu anhum ọlọ́run bá yọ́nú sí wọn àwọn náà láyé ọ̀yọ́nù sọ́lọ̀ tó àwọn ìyóhun ẹ̀bá kan méjèèjì papọ̀ ìyọ̀ǹda ọlọ́run then àti kọ́lọ̀hún ó wá yọnu sí àwọn méjèèjì ẹni tí ó sì pẹ̀ àtẹni tí a sì pẹ̀ fún méjì méjì tí ń bẹ̀rù tó ẹni ọ̀hún ṣe ọlọ́run ọba wọlà bọ́lọ́run ti yọnu sí sallallahu alaihi wasallam òun ó sì pẹ̀ ó wá kú kọ́lọ̀hún kó jí káwa náà káwa eligible ká qualify fún ìtẹ̀nẹ́sàn sálà so ọ̀lùkọ́ńtì wá fún wa ní ní tí a fi tọ́ sí i ọlọ́run ní kí ànábì ó sọ fún wa qul in kuntum tuhibbuna Allaha wa rasulahu fattabi'uni yuhbibkumullah Allahu akbar ọlọ́run fẹ́ràn wa pọ̀ yóò sọ pé báyìí yóò sọ pé pé ansa ni o gbogbo nǹkan pátápátá kò sí tí òwe tọ́lọ́run ti provide ansa fún ọlọ́run sọ pé ní ẹnìkan ò ní sífẹ̀ẹ́ àbíkan ò yọnu sífẹ̀ẹ́ gbogbo aláǹkọ́láwọn ti yọ́nú sáwọn anábì aláǹkọ́láwọn alẹ́wàsálàm ó wá kó àwa bó ọ̀rọ̀ tó ayọ́nú sí wa ọlọ́run tó sàlàyé ẹ̀ fún wa pẹ̀pẹ̀ finland lódodo lódodo làbá ń nífẹ̀ẹ́ ọlọ́run táà ní tó ń ṣe ọlọ́run ọba àtẹ̀bí òun ni kátẹ̀lé ta ni tó ń ṣe ọlọ́run ọba tá a bá tẹ̀lé kí ló jẹ́ rìsọ́ọ̀tì iyọ̀ níbùkún mu lọ ẹ̀dá kan ẹ̀ wo ọlọ́run ọba ṣe bó ṣe tó so iye bíbù kó mu lọ ọlọ́run ó nífẹ̀ẹ́ yín àbí ọlọ́run kọ́lọ́n pé kálí nípa nípa bá sọ́là ní bí ọlọ́run ti yọ́nú sí wa láti tí ó fi sàǹfààní fún wa yóò máa láyàn fáwọn máàlùn wà lábàánú illa man atallaha bi qalbin salim bẹ́lọ́n bọ́lọ́n tó ní tí a farabalẹ̀ tí a gbọ́ rasul agbọ́rọ̀ ọlọ́run ọba ọlọ́run bàbá kọ́ra ń kó kó sàlékún oore ìdùnnú ẹ̀fẹ́ nìkan wa náà. uh,